ànábì wa ń wá lẹ́yìn ìgbà yẹn ní nǹkan tí ò kéré sí ọdún méje ànábì tó kò láyé lẹ́yìn orí ẹ̀kọ́ kan nínú sọ̀híhù muslim náà àdìsí jáde rẹ̀ náà pé ànábì máa ń ṣe kí ni o ìmọ̀ wọn bẹ àyè ó sì wá sálámà sí wọn òun ló fà tó fi jẹ́ pé iqtida'an bin nabiyyi sallallahu àwọn náà kọ́ ṣe ànábì ni ṣùgbọ́n ìyẹn òye mẹ́rẹ́rì ṣáàdì ràhálì ilẹ̀ ìhà kì í wá ṣe fún pé ah mo fẹ́ dísàrí àwọn sàábé ní údù lọ́sẹ̀ tí ń bọ̀ kọ́ wá dígbádẹrù kó jẹ́ pé ntọ́ ń bá bọ̀ sàárè ní bí ọ sí ìrìn àjò èyí ò nìyàn gbọ́dọ̀ dánwò ṣùgbọ́n ẹ̀rí wọn ń dá kọ́kọ́ ìdà kan lẹ́ẹ̀kan pé nǹkan mi lè tọ́ sábà ń tí è ṣe pé nǹkan mi lè gbà pé yẹn nígbà tí èsì kéde kóhùn lèyàn dò láníyàn àmọ́ tí yẹn bá dé àyè òun tán ó tọ́ kéèyàn ṣe nǹkan òun bẹ́ẹ̀ àmọ́ kọ́mọ́ láníyàn rẹ̀ wá látilẹ̀ mm. èyí ń torí sàárè nípìnlẹ̀ pé kódà ẹni tó lóore jù láyé ló ń ṣẹ́ ńlá muhammad alayhi salatu wa salam kí ẹ wá ní àwọn mo fẹ́ dé madina mo fẹ́ lọ sọ́dọ̀ ṣẹ́ ńlá muhammad àwọn nǹkan yìí kọ́mọ̀ lórí ahán hmm. ẹjá ṣàtúnṣe tá à ń wí jáde ọ̀rọ̀ wa ẹ̀sìn ni hmm. ìṣesí wa ẹ̀sìn ni so lóòótọ́ ìfẹ́ ànábì ó lágbára ju hmm. níta lè rò lọ ṣùgbọ́n n ti ń jẹ́fẹ̀ẹ́ emotion kọ́ Hmm. kìí ṣe art kìí ṣe sentiment hmm. ha kò ń ṣe ọlọ́run anamọ́mọ́ ẹ̀wọ̀ wo àsìkò tá a wà yìí nísìn hmm. abáwá wí ọkàn yín ni ò lálàáfíà bọ́kàn yín bá lálàáfíà ni ẹ mọ̀ pé sí ànábì ẹ eh! tẹ́ ẹ bá mọ tí ń jẹ̀fẹ́ ni ẹ bá mọ̀ wípé àwọn tó ń ṣàtúnṣe yín kẹ wà nílànà ànábì yìí àwọn ni gan ni ẹ jẹ́ àpẹẹrẹ ìfẹ́ ànábì bẹ̀rẹ̀ ara wọn. kéèyàn wá gbígbádẹ́rù wípé mo fẹ́ lọ kí ànábì Madina mo fẹ́ lọ ṣe ìyẹn tó o dé Madina tán Hmm. mọ́sálásí ànábì lọ́ọ́ gbà lérò mo fẹ́ wá ṣe bá dà hmm. tó bá dé màdínà ọwọ́ atọ́ kéèyàn sọ pé mo fẹ́ sálámà sànàbì so irú àyè yìí náà èèyàn gbọ́dọ̀ sọ pé mo fẹ́ lọ sí mo fẹ́ dé mo fẹ́ lọ síbi sàárì àwọn sàábé ní udu kí n wá ṣe ọ̀tọ̀ kò èyí dìgbàdẹrù àmọ́ tẹ̀yìn bá ti wà màdínà àbí èèyàn wá bẹ mọ́sálásí ànábì wò ó tọ́ kéèyàn bẹ àwọn àyè méjì náà wò gẹ́gẹ́ bí àyè yìí lọ́jà àyè tẹ àti makbara albaqi ẹlẹ́ẹ̀kejì nínú àyè pé àdúrà tán ni ká máa ṣe tá bá débi iṣẹ́ àdúrà tá a ṣe lẹ́ẹ̀kan yẹn náà ni gbogbo tẹ́ ayé nànà tún kọ sí àyè pé asàlámù àlà ahlil qubur alifáàzù rẹ̀ ó tó bí mẹ́rin àbí márùn ọ̀kan nínú ẹ̀ wípé asàlámù àlà ahli alqubur ọlọ́run ṣàṣe yín pẹ̀lẹ́ pé ọlọ́ọ̀lọ́run kọ́ mọ́ bá yín ọ̀ oh, wọ́n ń ṣàlàyé ń tá ṣe ni àkọ́kọ́ ń tá ṣe ni pé a sálámà sí wọn a sì bù wọn ládùúà anabi sallallahu alayhi wa sallam ìtì máa ń sọ rèé assalamu alaikum ya ahlad diyar من المؤمنين والمسلمين وإنا إن شاء الله للاحقون أسأل الله أسأل الله لنا ولكم العافية أتوين لك أتتو لك تا لك جنين كتاشي أو أنا تال كيامة الله أكبر أنا تال كيامة أنا نبوا أولينا أبقى بويا أنا نبوا داراوا سو جعبي ورا النبي توني إني كنت نهيتكم نهايتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة النبي لو تقول تلي من أموني ما دي بساري لا ما دي سكاني ساري كنا الواكي بساري أما متواري on da fún yín nísìn ẹ lè máa lọ bí sàárè torí pé màá rántí alkiyama eléyìí òun náà gbàtà nàbì ti rí pé tàwídì ti jókòó àwọn èèyàn ó tó ọ̀rọ̀ wọn ò lé nítàlá pẹ̀lú ọ̀rọ̀ ṣìrìkìyà ti ma níbẹ̀rẹ̀ kàmáwà jájínà ń bá bọ̀ yẹn à ń tọrọ àdúrà à ń lọ ṣe kan ọmọ ọ̀yà ti wá fọ̀ wọ́n máa hẹ́ nísìnyí o aláfàzòrò ha ẹ máa dé di sàárè ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ta tá a máa ń ṣe ń di sàárè á wà á bẹ ọlọ́run ọba fáwọn òkú wàlẹ̀ àmọ́ kéèyàn máa wá bẹ òkú kọ́ wá déjì sàárè kọ́ mọ́ wá bẹ́ wọn kẹ́yà ẹ eh, bàbá mi wọ́n sùn lọ́rùn hmm. àfàwà ìṣèwù lágbájá ìkíní gbogbo eléyìí yẹn dán wò hmm. ẹbọ ńláńlá ni kọ́ ọmọ pé ẹni tó ti kú kọ́ ọmọ pé ọlọ́run hmm. àmọ́ kọ́ ọmọ pé ọlọ́run di sàárè bídí àlè yìí hùn àmọ́ kọ́ ọmọ pé òkú kọ́ ọmọ bẹ́ òkú ìṣẹ̀yìn sábí ànábì tẹ́ lọ Hamza eh, gbẹ̀yẹn nire rárá o láàyè yìí àti láàyè míì náà ìyẹn bẹ òkú yẹn gbọ́dọ̀ bẹ wọ́n èyàn sì gbọ́dọ̀ wá kí wọ́n gbé gbàmígbàmí àìké gbàmígbàmí bá lọ sọ́dọ̀ sàárè nǹkan ṣẹlẹ̀ ṣe wá ní ẹja pàdé ibi tẹ bàbá lọ́la o wàhálà yìí pọ̀ o bí ṣe ń lọ yìí ò yé wa o nǹkan burúkú ni ìbínú ọlọ́run ọba ni ẹ bọ́ ni pàdé ibi sàárè torí àdánwò tí ń ṣẹlẹ̀ sí yín láyé kí ni sàárè fẹ́ ṣe àwọn ìyẹn ganan ní bùkátà ṣáàdùá yín ẹ̀yin tó ń sọ ọlọ́run ní àmúwàtún wọn ò gbọ́ nǹkan tẹ̀ ń sọ wọn ò gbọ́ tẹ̀ ń sọ tọ́ ti lọ wọ́n ní ká má bẹ ọlọ́run ọba má bẹ àwọn sàárè ó sì gbọ́dọ̀ ké gbàmígbàmí lọ sọ́dọ̀ wọn so wọ́n ní wàtọ́lábù ṣàfáà wà hajjati minimum ṣirikun akbar hmm. eléyìí ó léwu ẹbọn ńláńlá ni bó kúrò jùmínà islam yóò yọ kó nínú islam yányá ilja ilallah ọlọ́run bá nìkan ni kọ́ dájú ọ̀rọ̀ rẹ kọ́ gbogbo nira tó bá dé bọ̀ ọlọ́run bá kó mú kó ìtò sì ń fẹ́ ìtì ń ṣẹlẹ̀ sí ọlábùrú kó lè kó oore tó ń béèrè ọlọ́run nìkan ni ó méjèèjì yìí kọ́ kí ni o lè kọ́ lè yí tààlà ọlọ́run bá ní wọ̀nyí yẹn pẹ̀lú ìgbà bá omi lórí padà ká ṣe padà bọ́lọ̀n bá gbá ọmú pẹ̀lú ìnira sẹ́nìkan bẹ tó lè là ọ́ ni àfa kan máa sọ pé ọlọ́run tó tí ọmọ nà ọ́ tó sì máa sá sọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń kó tọmọ bá ń nàyàn ọ̀sà kò ní ọmọ mi náà máa ń ṣe bẹ́ẹ̀ pé yóò sì máa nà yóò sì máa lọ́mọ hmm. àwọn yóò máa ní sáà hmm. fàyè nù hmm. bọ́lọ̀n bá ń bá ọ wí lọ́wọ́ òsùn ní ọlọ́run o pàṣẹ rú ìlàlà òun náà lọ́mọ súnmọ́ ọlọ́run tí tún bá gbá yín mú ìjẹ́ ẹlẹ́lòmíì tí ó là yín wọ́n yín tó bá forí kàn yín òun náà ló ní kápá lórí ẹnìkan kọ́ mm. ọlọ́run lè lo yàn ọlọ́run ní kẹ́ darí ọ̀rọ̀ yín kọ am, anabi sàṣálà sọ pé ìdásà alita fasalila kó ní nǹkan tó bá béèrè láyé ọlọ́run ní kó bí tó o bá nírànlọ́wọ́ kan tó o fẹ́ béèrè ọ̀dọ̀ ọlọ́run bá ní kó sì wá ìrànlọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú táyé ṣe níbi sàárè òun ni pé àìdébi sàárè máa fọwọ́ ra sàárè ògiri sàárè tàlàsó tẹ dà síbẹ̀ ò tiẹ̀ lẹ́tọ̀ọ́ ná gbogbo àwọn búlọ́ọ̀kù ilẹ̀ ẹbẹ̀ yípa ẹbẹ̀ ẹlòmíín ló ń pẹ́ à ah, òun dúpẹ́ fọlọ́run mo ti rí ẹnìkan tó sọ fún mi pé à ah, níjọ́ tó òun ìní òun tọ̀ ó níjọ́ tó òun rí wẹ́lẹ́ àwọn wá ń jíjà dù táwọn rí bí wọ́n sáré òun báyìí dé òun kàn rápálá ni onílò tó wọ́n tẹ̀ lórí mọ́lẹ̀ òun rí èpẹ̀ òun bù báyìí òun á wò pé ah òun ò ní jẹ́ kó wọn lọ wọn dáhùn lọ́nà òun sáré dá lẹ́nu ni. olóhùn sì gbé mi. olóhùn sì gbé mi. ah òdúgbò fọlọ́wọ́ ah wọ́n gbà lọ́wọ́ mi wọ́n sẹ́ ah wọ́n padà ṣe operation fún ókè ọlọ́run tí ó ti dán ní ire o ó ti hmm. wà nílànà òjíṣẹ́ ńlá mọ́ ní wọ́n á rántí ó di àìsàn ẹ̀dàkùn sàárè òye pẹ́ ọ̀rọ̀ tàmọ́ sọ́fọ̀ tẹ̀sí wí lórí pé káwọn ọ̀fọwọ́ pa sàárè ìpé bídá àníkan kọ̀díyà nọ́mbà fọ́ọ̀lù eh, wà eh, tọ́mọ̀ àti pé yóò tún wá gbàdọ̀ ń yọ ẹjọ́ tó wá ní kẹrì kọ́mọ̀ fọwọ́ pa sàárè kí ni alìmọ́mù dáàbí ṣe bá fa yín ni hmm. òun náà sọ pé ẹ̀lẹ́mọ́ fọwọ́ pa sàárè àti mọ́ ń sọ yìí òun àwọn àlùfáà wa ọlọ́mọ́sàbà sí dáadáa fún wọn ọ̀rọ̀ wọn èyí ṣe máa súnmọ̀ ọ̀rọ̀ wọn ní ìsìnmọ̀ ẹ̀ẹ́dàgbọ̀n àti súnmọ̀ láti dájọ́ lórí àlìmọ́mù dáàrí bá sọ́dá gùn kí lànàbí kọ wa ló kàn wá ọ̀rọ̀ àlìmọ́mù dáàrí gbọ́dọ̀ mọ́ tẹ̀lé tànàbí bá wí bó bá ilé bí yapa ọ̀rọ̀ tí mọ́mọ́ lè jí fún wa là ń lò pé kú Ah, wọ́n ti torí pé kíyàn máa fọwọ́ ra eh, à ń fọwọ́ ra pata à ń fọwọ́ ra ògiri hmm. àti kiri hmm. nínú nǹkan tó lè kó báyàn ó kun fani kíyàn lọ kó sínú hmm. ẹbọ ẹlẹ́karùn-ún ó dàbí pé kíyàn tó máa wá àlùbáríkà pé ah, òkè yìí àwọn òkè àwọn ẹni ọlọ́run látẹ̀kásá gùnkè àkàsàlàyé ẹ̀kọ́ ẹ̀sìn èyí tí ó yé àwọn ẹ̀wọ̀n èèyàn tí ó sì yá wa náà tí ó tún lékún rárá rárá tàbá gùn nísìn tàbá gùn ẹ̀fẹ́ ṣe fídíò coverage náà so àbẹ̀lẹ̀ ẹ̀kọ́ àní pàtàkì so èèyàn gbọ́dọ̀ fún ọmọ gbọ́ bóyá jàbàlú òdù ni èyí tó jẹ́ ti òdù tẹ́ só lẹ́ẹ̀kan òun hmm. ológun rẹ̀ gẹ̀dẹ̀ lẹ́yìn àbí waruman ibi tán fi àwọn tàbí sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sàwọn làílẹ̀ kan àwọn táyà lẹ́gbẹ̀ẹ́ síbẹ̀ pé ẹ máa ju akọ̀ so èyí sì fún yípẹ̀ ẹ̀bẹ̀ wọn á fún yípẹ̀ ẹ̀bẹ̀ pé ẹ dì lọlé ìgbé à ìpẹlẹ yìí òyìnbó ni àwọn ẹni ọlọ́run àbẹ́ bí ìpẹlẹ olùwà wọ́n ti ṣe é. tọ́ ayọ̀ sínú ẹ̀yà ìgbàlùbáríkà ní sẹ́yà pẹ̀lú ìjọ pé ìjọ fọ́lù rẹ̀ ní títí wọ́n ń dáìsàn. bẹ́ẹ̀ sì lòkúta ah, ìpẹ́yà òkúta údù mọ́ mú délé yìí mm-hmm. òkúta údù ah, òun lélẹ̀ òkúta rùmátì ẹ eh. eh, eh, máa sọ sínú omi ẹ máa yọ mi rẹ̀ mú àkùn ah, wọ́nra wọ́nra ni òkúta lẹ̀mí má. òkúta àwọn olómi òkúta nù àwọn hmm. ah, tó máa sọ òkúta nù lómi irú ìyá yìí ṣùgbọ́n máa sọ àdá kan àwọn yóò yá bá ti rókúta òkè orúdùn ẹjọ́ lómi ni ìyẹn kò ní kankan ohun jẹ̀mọ́ àwọn náà sọ fún wa yìí òun náà ń ké fún wa yìí tọ́tí irú òkúta ààyè yóò bá wa jẹ́ níta àmọ́ ń dì mẹ́rù ẹ̀dá kò sí òkúta hmm. àti èkó láwa wí àbókúta àbàdà dákun ọlọ́run níjà sọ tán ọlọ́jọ́ kan ṣoṣo ọlọ́run àtúpẹ́ fọlọ́run o lọ́mọ́sá gbọ́pẹ́ wa lọ́mọ́sá síbáraka sí ziyara yìí náà kọjá gbígbà àwọn àjọ ọlọ́run fún àwa tán bá wa lálejò náà lọ́mọ́sá ní ìmọ̀ bí mo act eh. dáadáa nítorí gé ìmọ̀ ń parẹ̀ eh. eh, èmi náà tí a fẹ́ mọ̀ ń parẹ̀ kí wá mọ̀ ẹrù ọlọ́run tó so ohun múra hùn olódá fíìmù yìí lẹ̀. àwọn ẹni ṣé pìrìsẹ́ńtà láàárọ̀ pé wọ́n ní sàbí. ẹni pìrìsẹ́ńtà báyìí. kí wàá làwọn. ẹrù ọlọ́run pòdúsà àwọn ni pòdúsà bíi. àwọn ẹrù ọlọ́run kan náà wà ń bẹ wọ́n tó mélòó kan ìgbà tí mọ́ ń ọlọ́run àbá umra ní nǹkan kan lọ́wọ́ ọ̀yá tọrọ táwa nínú. Hmm. Hmm. ẹrú ọlọ́run tó tún wá ṣètò umura ìfúnra ara wọn ìgbó tún wá kú ọ̀la wọn bá ní sẹ́ńdì àkáǹtì pé àwọn tó tún mú lọ ah, ah, ah, eh, eh, oúnjẹ tó mọ̀ jẹ́ ló yàtọ̀ sí bíi àyè hmm. kódà wọn gbọ́dọ̀ sọ oúnjẹ wọn bá ní sẹ́ńdì àkáǹtì executive producer ẹ má nọ́mbà kan ti ìrọ̀bí mú fún àwọn àfáà wa, adẹ̀dúpẹ́ fún àwọn ṣéèkì wa lórí ziyarọ̀ tí a ṣe. ibi tí a ti gbé ń òun náà ni lórí tẹlifíṣàn eh, and the voice of truth eh, ohun òdodo aleikum bisunnati ẹgbà súnà mú yín gbogbo ìta sọ yìí náà látòkè délẹ̀ ọ̀rọ̀ kò sí kan tó ní ẹ̀dákun gbogbo ẹ̀yìn wà ń lé ẹgbàá mú náà àwọn náà ni pé wọn kì í ṣẹ̀sìn pé kìíní ẹ pé àwọn àìní islam kò sí kódà ìdínú gan kódà ẹ láràfà kò sókè àràfà àyè ló wà torí náà látara bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ wo náà sàárè kìí ṣe bí nǹkan tí a ti gbé kò sí ẹgẹ́ ti bẹ́ẹ̀ àmọ́ pé ká sọ pé àmọ́ pé òkè kan ti wà ń wà tẹ́ pé ń pè ní pé jabalo àràfà kò sí kò sí ìta sọ yìí tó wọnú síra tó sì wọnú àwọn kútùbùrà hadithi kò ní bá pé wọ́n pè pé a ah, jàbàlù arafa ama ayé arafa òwà òkè kan tó sì wà ń bẹ̀ jàbàlù hama kò sí nǹkan tí ń jẹ́ pé jàbàlù arafa kò sí ìdí

ó yẹ kán débi kan ṣe wọn sọ fapé ń sọ ni kẹrù máa bà wọn pé sẹ́wọ̀n ilé òní júṣẹ́ tí wọ́n ní jáṣẹ́ ní èyí àtàrà fáàlì bí ọ̀la àti jẹ́wọ́n ẹgbẹ́ ṣe ń náà náà ah, pàdé rí sẹ́jọ́ pàdé rí sí. kódà bá ṣe ń wá sọ́dọ̀ tiwa nílùú wa ní Ṣàgámù láì mọ iye ìgbà kódà wọn ó lè di pé ọ̀la ni wọ́n ń bọ̀ wá lèmi ò fẹ́ travel èmi ah, kẹ́ wàá gúrò wọn pé ah, wọ́n ń ṣe mọ́ríkàzì kan mọ́ríkàzì ń gan mo fi yẹn nígbà tó dáná ẹ̀ẹ́n ṣe mọ́ríkàzì gan lọ́wọ́ rẹ̀ ẹwà wọ ìtàkùn sun náà nìyẹn ló fi jẹ́ pé ẹwà òbọ̀kẹ́ kéfà sẹ́bítà mọ̀gẹ́tà àlìbà nígbà fẹ́ mọ̀ sọ̀rọ̀ pa sàhábà tó pẹ̀lú yóò mọ̀ bàyí pé àyàwó lè sí wọn ni wọ́n á jẹ́ sẹ́bà tí mo ti ń sọ̀bọ̀ sẹ́bà wà èyí wọn a lè máa rí fídíò lórí àpàdé ẹ̀tùn sí ẹ̀bẹ̀ ń bẹ lórí alekumisuneti wọ́n ti sọ english orúkọ péjì alekumisuneti. old family to my sunna. Hmm. Hmm. ló fi jẹ́ pé àwọn ọmọ ìyá àwọn ọmọ ìbẹ́ni ṣe ń papọ̀ yìí tí ó jẹ́nu ó papọ̀. Hmm. òun náà ni tabadi wọ máa kìtà àbàtì súnà láti ẹ̀yà fáàmì ẹni wí àtàbádì kẹ̀kẹ́ lájọmọ̀ mùsùlùmí ó jẹyọ kan báyìí. ọwọ́ onímọ̀ yàtọ̀ ọwọ́ ní ìsìn àwọn sọ́bí ní ìsìn pé tí wọ́n ti dé ìsàrè ẹ ṣàdúrà fún wọn nígbà mi sára bí sọ. àwọn kan sọ pé bàbá bàbá àwọn ẹ gbọ́dọ̀ lọ fún ìgbàlẹ̀ fún wọn ẹ gbọ́dọ̀ jẹ́ yìí pé kúrò ti fẹ́ papọ̀. kí gbogbo àjù àwọn bàbá wa bàbá wa ká jùlẹ̀ ká papọ̀ sí kílà nẹ́bì yìí nìṣúná. látara bẹ́ẹ̀ tí ó ṣe ní rọrùn a sì bí ọlọ́run kó gbogbo ẹ̀yin olùgbọ́ wa olùwo wa tẹ́ ń wò wá ń lé àbẹ̀rẹ̀ ọlọ́run kó gbà lẹ́sìn fún wa o subhanaka allahumma bihamdik ashara la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kùbá ló kùbá ìta ń lọ kùbá láti lè lọ́yàn náfìlà tó ṣe déédéé pé tẹ́ bá yan náfìlà rákà méjì ó ṣe déédéé pé èèyàn tún ṣe umura allah àpàrà abẹ́ lọ́lọ́run kó gbà lẹ́sìn o amin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh 心新对。